بسم الله الرحمن الرحيم والحمد لله والصلاة والسلام على رسول الله akí ẹ̀yin olùgbọ́ wa káàbọ̀ sórí ọ̀tún ètò Al-Ilmu Nurun eléyìí tí ó ń dé sí ti gbọ̀yìn láti lè ṣe tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ tí a ti ń gbọ́ wa yìí Abu Sumayya Murtada Alim òun ni orúkọ tèmi bí a ti ṣe bẹ̀rẹ̀ tá à ń ṣe bọ̀ láti ìjẹ́ta tí ọlọ́run ti ní ká bẹ̀rẹ̀ ààwẹ̀ náà a tún tẹ̀síwájú nígbà tí màmú mọ̀ ṣàlàyé fún wa ní ìtẹ̀síwájú àwọn tó lè ba ààwẹ̀ jẹ́ àti tó ṣe pé kò lè bàjẹ́ tí èèyàn bá ṣe wọ́n nínú oṣù tí a wà yìí eléyìí ó jẹ́ ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí a ṣe sọ àwọn tó ṣe nígbọ̀wọ́ ètò yìí bá a ṣe máa ń létí ọ̀nà ní Pure Heart Islamic Center tí ó kalẹ̀ sí àmùdá ní Ìbàdàn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bí ààyè ṣe ń ṣiṣẹ́ àti bí wọ́n ṣe ń gbìyànjú lójú ọ̀nà ọlọ́run a máa ṣe fún wa bí ètò yìí bá ṣe ń lọ síwájú sí i àti nọ́mbà tí ẹ lè fi pè bóyá fún ìbéèrè àbí fún ìdí kan àbí mi tí a ní láti sọ Imam Suleiman Hamza Abu Ahmed tí àjọ máa ń ṣe ètò àwọn náà tún wà kálù mi níkàlẹ̀ báyìí tátùjọ máa mú ètò wa lónìí bisimilayi imam. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah وعلى أهله وصحبته أجمعين وعلى كل من سلك مسلكهم إلى يوم البعث adọ́pẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run alhamdulilayi àtọ̀rọ̀kẹ́ àtìgẹ̀ fún anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sọ̀hábẹ́ lẹ́yìn wá gbà náà kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa kó dédé àsìkò yìí àsìkò yìí ní kíkẹ́ ọlá kíkẹ́ ọlá pé asalaamu alaykum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣáájú àwọn nǹkan tí a máa gbé yẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ti tòní abala méjì ni yóò jẹ́ abala àkọ́kọ́ kí ni àwọn nǹkan tí ó máa ń bá àwẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀rí látinú ahadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà kí làwọn nǹkan tó jẹ́ pé ṣíṣe rẹ̀ kò bà àwẹ̀ jẹ́ kábẹ̀ láti ibi ìtàlákọ̀kọ́ nínú àwọn nǹkan tí máa ń bà àwẹ̀ ramadan tí máa ń bà á jẹ́ ètò jẹ́ ọ̀gá ń bẹ̀ tó sì lágbára jù ń bẹ̀ òun náà ni kí ọkùnrin kó súnmọ́yàwó ẹ̀ ní ọ̀sán Ramadan eléyìí ni nínú àwọn kan tó bà àwẹ̀ jẹ́ pátápátá òun náà ni yàtọ̀ fún pé ó bà ó tún jẹ́ ní tó jẹ́ pé ní tó bá ṣe yóò san ìtanràn ó ti kó sínú fáìní tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala lórí rẹ̀ tó sì gbọdọ̀ san àwọn ìtanràn yìí àkọọ́lẹ̀ ilé wa nínú hadith Abi Hurairah radiyallahu anhu ó ṣàlàyé fún ọ ní baynama nahnu julusun عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله هلكت أبو هريرة رضي الله عنه أري قولي نينو صحيح بخاري أت مسلم wọ́n láwọn àníjókòó lọ́dọ̀ anábì wa muhammed níjọ́ kan làwọn bá rí arákùnrin kan arákùnrin ni wa anábì sallallahu alayhi wa sallam mo ti fọwọ́ ara mi fa parun o anábì ni kí ló ṣe tó fa parun fún ọ ó ní waqa'tu ala imra'ati wa ana sa'imun ya'ni fi nahari ramadan ó lóun súnmọ́ ìyàwó òun lọ́sàn-án àwẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabiwa abilé rẹ̀ pé hal tajid raqabatan tu'tiquha ṣó láǹfààní ṣó ní ẹrú lọ́dọ̀ tàbí ṣó ní dúkìá tó lè fi lọ bọ́ ẹrú kó túnkùn lọ́rùn ẹrú arákùnrin ìfàkọ́lẹ́lá ó ní wà anabi sallallahu alayhi wa sallam ó ságbára bẹ́ẹ̀ anabi tó bá rí bẹ́ẹ̀ hmm. fa'al tastati'u an tasuma shahrayni mutatabi'ayn ìjágbára wà fún ọ kó gbààwẹ̀ oṣù méjì nítẹ̀léǹtẹ̀léra wọn arákùnrin ní rárá anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabiwa sọ pé fa alitajid it'ama sitina miskina so láǹfààní àti bọ́ aláìní sixty mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀la ń pè ní kàfàárọ̀ ìtaràn fẹ́ni tí ó bá máa ma jáwé ìmọ̀ tó bá láǹfààní kó bọ́kùn lọ́rùn ẹ̀rú lásìkò tá à ń lò lọ ìkó sẹ́rú mọ́ ó tún mọ̀ pé ètò kù tẹni tó jẹ́ wípé ó bá fẹ́ júlẹ̀ jáwé nípa kó súnmọ́ ìyàwó lọ́sàn-án Ramadan ètò kù tí ó ṣe òun náà ni kó gbà àwẹ̀ odidi sixty days láì bu omi la mutatabi'in tí ó bá wà láǹfààní eléyìí yóò rí i pé òun bọ́ aláìní eléyìí ni tàràn fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ yàtọ̀ fún ṣe léyìí ẹni ó tún wọ́pọ̀lọpọ̀ tó bá lọ síwájú ọlọ́run subhanahu wa ta'ala nítorí pé anábìwá muhammad mm. sallallahu alayhi wa sallam nígbà tó ń ṣàlàyé tó ń jẹ́ àwọ̀ fún wa ó ní ọlọ́run bá àdìkẹ́ ọlá sọ fún wa náà hadith wa sharabahu wa shahwatahu ní aláwẹ̀ ni yóò pàtì jíjẹ mímu àti ìfẹ́ sóbìnrin nípasẹ̀ ká súnmọ́ wa ká súnmọ́ àwọn ìyàwó wa eléyìí nínú àwọn kan tó bá àwẹ̀ jẹ́ ni àwọn tanran rẹ̀ òun náà ni tá a ti sọ yẹn èyí tó tún jọ bẹ́ẹ̀ òun náà ni tá a mudò la akle wa shurb kí wọ́n má máa fojú lẹ̀ láì gbàgbé kó jẹ tàbí kó mu láì nílà lórí bóyá ọ̀rẹ́ ni àbí ó gbàgbé àbí wọ́n fi tipá kẹ̀ wọ́n fi fún lóúnjẹ ṣùgbọ́n tó bá máa máa fojú lẹ̀ lẹ́ni tó ti bàlágà tó jẹ́ àgbàlagbà tó wà nínú ààwẹ̀ bóyá òde kan ló lọ ni tó ń jẹ tí wọ́n ṣèwọ́ lójú tó mọ̀mọ̀ wá já ààwẹ̀ tó jẹun ààwẹ̀ rẹ̀ ti bàjẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi Abi Hurairah bákan náà anabi ni man nasiya wa huwa sa'imun fa akala aw shariba gbogbo ẹni tó bá gbàgbé tó sì wà nínú ààwẹ̀ bóyá jíjẹ ló jẹ ni àbómi ni ó ń ṣe Allah sallallahu alayhi wa sallam ó ní fali yutimma sawma kó máa bá ààwẹ̀ rẹ̀ lọ kó gba àwẹ̀ pé fa innama at'amahu Allahu wa saqa rawahu al-Bukhari wa Muslim anábì ní àti jíjẹ tó jẹ àti mímu tó mu pẹ̀lú ìgbàgbé ọlọ́run bá ló fún ní jíjẹ àti mímu tí a bá gbàgbé nísìnyí tó kàn bọ́ sínú ilé torí òun mímu kan bóyá omi ni àbí nǹkan ẹlẹ́rìn dòdò míì lọ́ba dà sọ́nà fún nígbà tí ó máa rántí ah mo mọ̀ ń wà ní àwẹ̀ anábìnrin rẹ̀ tó bá rí báyìí tí ò máa mà ọlọ́run fún ní jíjẹ ó fún ní mímu ni kódà kò ní san ọjọ́ yìí kò ní san padà eléyìí ni ẹ̀kọ́ lórí ẹ̀ kí láwa fàyọ̀ bẹ́ẹ̀ tá a fàyọ̀ ni pé ajẹ́pẹ́ ẹni tó bá màámà àwẹ̀ tiẹ̀ ti bàjẹ́ eléyìí ni ìdájọ́ ẹni tó bá màámà jẹun tàbí tó bá màámà mu mi bákan náà mi màámà jẹ àbí màámà mu lọ́sàn-án àwẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run subhanahu wa ta'ala òní eléyìí yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ó jẹun lẹ́ni tó ń rò wípé òun ti wọ̀ sọ̀rọ̀ pé mistake ọlọ́ba ní thumma atimmu siyama ila layl ọlọ́ba ní ẹ gbààwẹ̀ láti àárọ̀ títí tí ó fi dùyàlẹ́ èyí tó dáa jù ni pé ká farabalẹ̀ ká rí pé òun ti wọ̀ ká tó ṣìnà sùmẹ́tà abárẹ́ tó ṣe mistake tí ò máa mà tó ti wá rò pé òun ti wọ̀ tó ti jẹun bóyá fàpèjúwe ẹni tó ẹ̀ṣẹ̀ jí lójú oorun nígbà tó jí lójú oorun lásìkò oró òjò tá a wáyé kó wulẹ̀ wáago ó kàn rí pé ilẹ̀ ti sú òjò ló sì bolẹ̀ níbi aago bíi márùn-ún àbọ̀ lọ́sàn-án ló gbé oúnjẹ ní bá ń jẹun ọ̀nà kílẹ̀ ń ṣe ọ̀nà ìbílẹ̀ ló ti sú yìí tó ń rò pé òun ti sùn kọjá àsìkò ṣínú tí irú ẹni báyìí bá jẹun nínú Islam kò sí láìfi kankan lórí ẹni yìí nítorí pé kò máa mà bákan náà kò ní san ìtanràn ọlọ́run ti sàmójúkó fún nítorí ayé al-Qur'an nínú àwọn ayé tó parí Suratul Baqara òun náà ní pé Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na àdúrà tá a máa ń ṣe náà ní ìwọ ọlọ́run má gbà wá mú má fi ẹ̀ṣẹ̀ ń tá a bá gbàgbé tàbí tá a bá ṣe àṣìṣe má fi bí wá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ìgbà tá a bá ṣàdúrà yìí ọlọ́run bá wa sọ pé qad fa'altu bẹ́ẹ̀ ni mo ti gbà bẹ́ẹ̀ torí ẹ̀ lànàbí sọ pé inú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá subhanahu wa ta'ala forí ẹ̀ jìn wá ó náà ní alkhata wa nisiyan ó náà ní àṣìṣe genuine mistake àti gbàgbé àti gbogbo tí wọ́n bá máa ma jẹun pa lórí ẹ̀ eléjẹ́ dájọ́ lórí ẹ̀ bákan náà ní ta'amudul qayi kéèyàn máa máa fa èébì jáde lọ́nà ọ̀fun ẹlòmíì ní abẹ́tí pé ntọ́ ti jẹ láàárọ̀ ó lè kọ́ bọ̀wọ̀ fún kó sì pọ̀ jáde ẹni tó bá ṣe léyìí àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ nítorí àdìsí tánibà Muhammad sallallahu alayhi wa sallam sọ inú àdìsí Abi Dawud wa Tirmidhi anabi ni man dhara'a al-qayy ẹni tẹ́ ibi bá gbé falaysa alayhi qada irú ẹni báyìí kò ní gbà àwẹ̀ padà nítorí pé àwẹ̀ rẹ̀ ò já wa man istaqa'a ṣùgbọ́n ẹni tó bá máa máa bì amden tó máa máa fojú lẹ́bi falyaqdi ọ̀ràn yẹn ni kó gba àwẹ̀ rẹ̀ padà eléyìí nínú àwọn nǹkan tó bá àwẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ náà ni nǹkan oṣù oṣù obìnrin tá a mọ̀ sí alhaid bákan náà wà nifas àtẹ̀jẹ̀ bímọ gbogbo obìnrin tó bọ̀ wà nínú nǹkan oṣù tàbí tó bá jẹ́ obìnrin tí ń ṣẹ̀jẹ̀ bímọ lọ́wọ́ irú àwọn eléyìí wọn ò láǹfààní àti gbàwẹ̀ bákan náà tóbìnrin bá ń gbàwẹ̀ lọ́wọ́ tàbí tó bá ń gbàwẹ̀ lọ́wọ́ lọ́sàn-án àwẹ̀ ló wá rí nǹkan oṣù ẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ yóò yọ ọjọ́ yẹn kúrò nínú ọjọ́ tí ó fi gbàwẹ̀ kódà kó ku ìṣẹ́jú mẹ́ta tí ṣìnà ó tó àwẹ̀ ọjọ́ yẹn kò ní má nìyẹn òun náà ti kú nínú aláàwẹ̀ nìyẹn bákan náà àwọn tí máa ń bá àwẹ̀ jẹ́ òun náà ni àrídàtú ànílẹ̀ islam òun náà ni kéèyàn sọ fún òun sí islam mọ́ torí pé ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún wa nínú alukur'an Kareem, ọlọ́ba ni walaw ashraku lahabita anhum ma kanu ya'malun tí yẹn bá ti ṣẹ bọ gbogbo iṣẹ́ olóore tó bá ti ṣe ti bàjẹ́ ẹni tó ń gbà àwẹ̀ láti tó ti gba ọgbọ̀n twenty nine àwẹ̀ tó wà díjọ́ thirty tó bá sọ pé ẹ̀sìn islam bá sùn o gbogbo twenty nine yẹn ó ti gba àwẹ̀ rẹ̀ jẹ́ kọ́nà subhanahu wa ta'ala kọ́mọ jẹ́ ká kó ma kọ́mọ jẹ́ ká ṣeré dà lẹ́yìn ìgbà tí ó ti fọ̀nà mọ́ wa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab nínú ìbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó jẹ́ pé kò ba ààwẹ̀ jẹ́ tábà wo àwùjọ oríṣiríṣi làwọn èèyàn máa sọ ẹ gbọ́dọ̀ ṣe léyìí ẹ gbọ́dọ̀ ṣe tán nínú àwọn nǹkan tí ó bá àwẹ̀ Ramadan jẹ́ òun náà ni tá a mọ̀ sí asiwak ìrànrún pákò ìrànrún kò já àwẹ̀ Ramadan lókùrú ìgbà tó bá ti jẹ́ pé aláàwẹ̀ ni ó bá lákèésí pé àwọn nǹkan tó jẹ́ àwọn bóyá omi àbí tó jẹ́ àwọn ìrànrún pákò yẹn kò bọ́ sóun lọ́nà fún eléyìí aláàwẹ̀ ó ṣàkíyèsí kò sí láìfi kò sí àkọọ́lẹ̀ kankan lọ́dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní ká má rún pákò nínú àwẹ̀ kò sí láìfi ń bẹ̀ kò sí èyíkéyìí nínú àsìkò tá a lè rún pákò bákan náà nínú tí ó bàwẹ̀ jẹ́ òun ni pé káwẹ̀ lọ́sàn-án àwẹ̀ tàbí kẹ̀ kó jẹ́ pé kó jẹ́ pé ooru mú tàbí ká sọ pé eh, heat ó bá pọ̀ tóòrùn bá mú gan tó wá di pé ó rẹ̀ aláwẹ̀ kò sí ní tó burú níbi kó lọ wẹ̀ láti lè bá fi jẹ́ kára rẹ̀ wálẹ̀ àárín tó jọ inú sunnah anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tàbí dawud gbà wá wọn lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam ìkànnì àwọn sàhábà ó ní ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam bil arj yasubbu ala rasi ilma arákùnrin ló ń rí ànábì wa muhammad tí ń bu omi sórí wọ́n wà sọ ìmọ̀ ó sì wà nínú àwẹ̀ kí ló wà fà minal atashi látara pé ògbẹ́ngbẹ ànábì wa muhammad awil harri tàbí látara bí wẹ́dà bó ṣe ọ̀tì tó so kò sí láì fi níbi pé kálá àwẹ̀ kò bomi lura kò bomi sára nítorí pé àwẹ̀ ń gbòó eléyìí kò bà àwẹ̀ aláwẹ̀ jẹ́ bákan náà inú tí kò bà àwẹ̀ jẹ́ wọn náà ni alhijamatu watabarru bidam wọn náà ni kéèyàn dégò èyí tó jọ pé dégò òun náà ni kéèyàn fi ẹ̀jẹ̀ kéèyàn fi tọrọ nínú àwẹ̀ blood donation kò bà àwẹ̀ jẹ́ nínú yẹn nínú tí ò bà àwẹ̀ jẹ́ náà ni kéèyàn gba abẹ́rẹ́ lọ́sàn-án àwẹ̀ lókùrú ìgbà tí kì í bá ti ṣe abẹ́rẹ́ tó ń jẹ tó bá jẹ́ abẹ́rẹ́ tí wọ́n sàn tí wọ́n kàn fún yàn kò sí láì fi mi eléyìí ṣùgbọ́n tó bá yẹ pé abẹ́rẹ́ tó jẹ́ pé oúnjẹ ni wọ́n bá gbà lérò pẹ̀lú ẹ̀ ẹ̀rọ abẹ́rẹ́ eléyìí ló ba àwọn Ramadan jẹ́ Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhu ó ní ihtajama nabi sallallahu alayhi wa sallam wa wa sa'imun anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe hijama ó dégò nínú àwẹ̀ ẹgbẹ́ ẹni tó dégò ni wọ́n ń fa ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe tó náà fi ẹ̀jẹ̀ lẹ̀ wọ́n mú ẹ̀jẹ̀ wọ́n mú jáde lára rẹ̀ eléyìí kò ba àwẹ̀ jẹ́ bákan náà àwọn tí ò bá àwẹ̀ jẹ́ òun náà ni tadawuku ta'am indal haja kéèyàn tó ń jẹ wò tí bùkátà bá béèrè fún obìnrin tó ń ṣoúnjẹ nínú ilé tàbí ẹni tó jẹ́ aláṣẹ tó lọ́ọ́ ṣe oúnjẹ fáwọn èèyàn kò sílẹ̀ fi níbi kó fi oúnjẹ sí orí ahọ́n kó sì tún dànù eléyìí ìkànnà ọ̀sáàbà nàbì muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin abbas onílà abasa anya dhokalkhal awishai ó ní kò sí ní tó burú bẹ́ẹ̀ kí aláàwẹ̀ kó fi nǹkan kó tọ́ nǹkan wò lẹ́nu ẹ̀ onímọ̀ọ́lẹ̀m yẹ́dẹ̀kọ́lẹ̀ xalqahu lókùrú ìgbà tí n tó tọ̀wọ̀ yẹn tí o bá ti wọnú ọ̀fun rẹ̀ wọ́n wọ̀ sọ imun tó sì jẹ́ ẹni tó ń gbà àwẹ̀ kò sí láì fi bìkà tó nǹkan wọ̀ nínú àwẹ̀ ṣùgbọ́n wọn àní ká máa ṣe láì sí pé bùkátà wà fún un. àfọwọ́ àgbẹ̀ ibn Taymiyyah rahimahullahu ta'ala inú Majmu' al ṣùgbọ́n ẹni tó bá tọ àwẹ̀ rẹ̀ òjá òní wa amẹ́lẹ̀ hàjá tí a bá wà bùkátà pé ó fẹ́ tó ń jẹ wò nínú àwẹ̀ òní fàwọ́ àkàlẹ̀ mọ́dùmọ́dọ̀ kọ̀tà sí ibi gbàgbé omi yọ ẹnu sọkọsẹ́ láì fi níbi káláwẹ̀ kí ó fi kó tó ń jẹ wò láti mọ̀ bóyá iyọ rẹ̀ tó àbí láti mọ̀ bó ṣe rí bẹ́ẹ̀ náà nípa rí kò níbi kí aláwẹ̀ kó fi ọwọ́ kan ìyàwó ẹ̀ tàbí kó fi ẹnu kó lẹ́nu lókùrúgbà tí kì í bá ti ṣe pé ó fẹ́ súnmọ́ ní àyè tí ọkùnrin ti máa ń súnmọ́ obìnrin eléyìí wà lákọọ́lẹ̀ ìyàwó Aisha radiyallahu anha ó ní kana rasulullah sallallahu alayhi wa sallam yuqabbilu wa huwa sa'imun wa ana sa'ima anabi sallallahu alayhi wa sallam yuqabbiluni anabi máa ń fẹnu kò òun lẹ́nu nígbà tó ń wà nínú àwẹ̀ tànàbí náà sì wà nínú àwẹ̀ bọ́dọ̀ ẹgbẹ́ náà àkọọ́lẹ̀ tí wọ́n Bukhari àti wọ́n Muslim ó ní wa kana amlakakum li irbi Muhammad sallallahu alayhi wa sallam ilẹ̀ tó lè kóra rẹ̀ níjànú jù torí làwọn onímọ̀ fi wípé gbogbo ẹni tí ò bá ti lè kóra rẹ̀ níjànú kó má súnmọ́ ṣùgbọ́n ẹni tó bá lè kóra ẹ̀ níjànú tó mọ̀ pé ṣíṣe tó ń bá ṣe kò ní ti òun lọ síbi nǹkan tó jẹ́ èèwọ̀ tó ń fi máa san ìtanràn ogójì ààwẹ̀ tàbí tó ń fi máa san ìtanràn oṣù méjì ààwẹ̀ ẹ̀rọ ẹni báyìí yóò jìnnà sẹ́rùn ká yìí abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kó má kó má ṣàlàyé السلام عليكم ورحمة الله وبركاته